tẹsalóníkà kejì orí kejì. ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará nítorí ti wíwá jésù kristi olúwa wa àti ti ìpéjọ wa sọ́dọ̀ rẹ̀ kí ọkàn yín kí ó má ṣe tètè mì tàbí kí ẹ má ṣe jáyà yálà nípa ẹ̀mí tàbí nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé bíi láti ọ̀dọ̀ wa wá bí ẹni pé ọjọ́ olúwa dé ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà nítorí pé ọjọ́ náà kì yóò dé bí kò ṣe pé ìyapa nì bá kọ́ dé kí a sì fi ẹni ẹ̀ṣẹ̀ ẹni hàn tí í ṣe ọmọ ìgbé ẹni tí ń ṣòdì tí ó sì ń gbé ara rẹ̀ ga sí gbogbo ohun tí a ń pè ní Ọlọ́run tàbí tí a ń sìn tó bẹ́ẹ̀ tí ó jókòó ní tẹ́ḿpìlì Ọlọ́run tí ó ń fi ara rẹ̀ hàn pé Ọlọ́run ni òun ẹ̀yin kò rántí pé nígbà tí mo wà lọ́dọ̀ yín mo ń sọ nǹkan wọ̀nyí fún yín àti nísinsìnyí ẹ̀yin mọ ohun tí ó ń ṣe ìdènà kí a lè bá a fi hàn ní àkókò rẹ̀ nítorí pé ohun ìjìnlẹ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣiṣẹ́ náà kìkì pé ẹnìkan wà tí ń ṣe ìdènà nísinsìnyí títí a ó fi mú un ti ọ̀nà kúrò nígbà náà ni a ó sì fi ẹ̀ṣẹ̀ nì hàn ẹni tí olúwa yóò fi èémí ẹnu rẹ̀ pa tí yóò sì fi ìfihàn wíwá rẹ̀ sọ di asán àní òun ẹni tí wíwá rẹ̀ yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ sátánì pẹ̀lú agbára gbogbo àti àmì àti iṣẹ́ ìyanu èké àti pẹ̀lú ìtànjẹ àìṣòdodo gbogbo fún àwọn tí ń ṣègbé nítorí tí wọn kò gba ìfẹ́ òtítọ́ tí a fi gbà wọ́n là àti nítorí èyí ọlọ́run rán ohun tí ń ṣiṣẹ́ ìṣìnà sí wọn kí wọn kí ó lè gba èké gbọ́ kí a lè ṣe ìdájọ́ gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ní inú dídùn nínú àìṣòdodo ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí yín ará olùfẹ́ nípa ti olúwa nítorí láti àtètèkọ́ṣe ni ọlọ́run ti yàn yín sí ìgbàlà nínú ìsọdi mímọ́ ẹ̀mí àti ìgbàgbọ́ òtítọ́ èyí tí ó ti pè yín sí nípa ìrere wa kí ẹ̀yin kí ó lè gba ògo Jésù Kristi Olúwa wa nítorí náà ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di ẹ̀kọ́ wọn nìmú tí a ti fi kọ́ yín yálà nípa ọ̀rọ̀ tàbí nípa ìwé wa ǹjẹ́ kí Jésù Kristi Olúwa wa tìkára rẹ̀ àti Ọlọ́run bàbá wa ẹni tí ó ti fẹ́ wa tí ó sì ti fi ìtùnú àìnípẹ̀kun àti ìrètí rere nípa oore ọ̀fẹ́ fún wa kí ó tu ọkàn yín nínú kí ó sì fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú iṣẹ́ àti ọ̀rọ̀ rere gbogbo.